yorùbá bò wọ́n ní èyíwùnmí òwò ló jẹ́ kí ọmọ ìyá méjì kí wọ́n jẹun ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ káalẹ́ o gbogbo olùgbọ́ mi èmi náà ní karimot rabiu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín èyí ni ìròyìn tí ó ń dé sí etígbọ̀ọ́ yín láti iléeṣẹ́ campus radar funab ninety nine dot no frequency ẹ gbọ́ kókó tó wà ní inú ìròyìn náà àwọn ìgbìmọ̀ afọbajẹ ti ilẹ̀ ìbàdàn ti fi síta wípé ìṣẹ̀ṣe àti àwọn ìgbésẹ̀ wọ̀nyí ni a máa fi yan olùbàdàn tuntun àjọ tí ó ń rí sí ìṣe owó ìlú báǹkọ̀mọ̀kùmọ̀kù tí a mọ̀ sí efcc ti fìdílédè síta wípé àwọn ń ṣe ìpalẹ̀mọ́ àwọn èèyàn tí ó lé ní okòóléníẹgbẹ̀ọ̀kànlá ní ọdún 2021 ìròyìn eléyìí ni ó ṣeni ní kàyéfì wọ́n ṣe alábàápàdé ẹ̀yẹ ara èèyàn ní ọwọ́ ọmọkùnrin kan ní ìlú ọ̀ṣun ẹ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìgbìmọ̀ àfọ̀bàjẹ́ ní ilẹ̀ ìbàdàn sọ pé ìṣesẹ̀ àti àwọn ìgbésẹ̀ wọ̀nyí ni àwọn máa fi yan olùbàdàn tuntun àwọn mẹ́wàá nínú ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kànlá tó jẹ́ àfọ̀bàjẹ́ ní ìlú ìbàdàn ti buwọ́ lu yíyan sẹ́nitọ́ lẹ́kàn balógun gẹ́gẹ́ bíi olùbàdàn tuntun ìgbìmọ̀ ọ̀hún tún là á mọ́lẹ̀ pé awuyewuye tó ń wáyé kò lè dínà ẹni tí oyè tọ́ sí gẹ́gẹ́ bíi olùbàdàn láti bọ́ sí orí apèrè olóyè òsì balógun ìlú ìbàdàn tajudeen ajíbọ́lá ló sọ èyí fún àwọn akòròyìn lojoruu àjọ tí ó ń rí sí ìṣe owó ìlú mọ̀kumọ̀ku tí a mọ̀ sí efcc wọ́n ti ṣe wọ́n fi léde síta wípé iye àwọn èèyàn tó ń ṣe ìpalẹ̀mọ́ wọn ní ọdún 2021 ó ti ó ju iye àwọn èèyàn tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ wọn ní ọdún 2019 lọ àjọ náà fi léde síta wípé wọ́n ṣe ìpalẹ̀mọ́ àwọn tí wọ́n jẹ́ okòó dín ní ẹ̀ẹ́dẹ́gbèje ní ọdún 2019 ìyẹn tí a mọ̀ sí one thousand two hundred and eighty ṣùgbọ́n ní ọdún twenty twenty one àjọ náà ti fi léde síta wípé iye àwọn èèyàn tó ń ṣe ìpalẹ̀mọ́ wọn tún ti pọ̀ sí ju ọdún twenty nineteen lọ eléyìí tí wọ́n jẹ́ okòóléníẹgbẹ́ọ̀kànlá tí a mọ̀ sí two thousand two hundred and twenty tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ àwọn tí ó jẹ́ four hundred and eighty one ní ìpínlẹ̀ èkó tí wọ́n ṣe àwọn tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ àwọn tó jẹ́ three hundred and twenty-four ní ìpínlẹ̀ ìbàdàn tí wọ́n dẹ̀ ṣe ìpalẹ̀mọ́ àwọn tó jẹ́ two hundred and thirty ní ìpínlẹ̀ tí a mọ̀ sí port harcourt. àwọn ẹ̀ṣọ́ aláàbò tí a mọ̀ sí ọlọ́pàá wọ́n ti fi orúkọ àwọn tó pegedé tó dẹkùn ojú òṣùwọ̀n láti ṣe iṣẹ́ ọlọ́pàá ní ọdún twenty twenty wọ́n ti fi síta ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní enugu tí a mọ̀ sí asp daniel hondnyin ti sọ̀rọ̀ sókè ní ọjọ́ tosidee wípé gbogbo àwọn tí wọ́n gba fọ́ọ̀mù iṣẹ́ ọlọ́pàá náà kí wọ́n lọ́ọ́ yẹ orúkọ wọn wò ní www.policerecruitment.gov.ng nítorí pé orúkọ ọjọ́ àti ibi tí wọ́n á ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ó ti wà níbẹ̀ ìròyìn tí ó ṣe ní kàyééfì jù lọ tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn níbi tí wọ́n ti rí ẹ̀yà ara èèyàn ní ọwọ́ arákùnrin kan ní ìpínlẹ̀ ọ̀sùn arákùnrin ọ̀hún tí wọn ò tí ì fi orúkọ rẹ̀ síta ṣùgbọ́n tí wọ́n ti ṣe àfihàn wípé ó ń gbé ní ìlú ìgègé ní ìpínlẹ̀ ọ̀sùn ni wọ́n bá ẹ̀yà ara èèyàn ní ọwọ́ rẹ̀ ní ọjọ́rú tó kọjá àwọn àràádúgbò ni wọ́n kẹ́ẹ́fín ìrìnàmò ọwọ́ rẹ̀ tí wọ́n sì tí wọ́n sì ṣe ìwádìí nǹkan tí ó gbé dání ibẹ̀ ni wọ́n ti rí ẹ̀yà ara èèyàn tí ó wà ní inú àpótí kan tí ó gbé dání níbẹ̀ ni àwọn àràádúgbò ti ń kó ìkùukùu bò mọ́lẹ̀ nínú fọ́nrán tí wọ́n fi síta ni a ti rí arákùnrin ọ̀hún tí ó sọ wípé òun ò mọ nǹkan kan nípa rẹ̀ wípé wọ́n parọ́ mọ́ òun ni ṣùgbọ́n tí ẹni tí ó jẹ́ alága ìbílẹ̀ ìbílẹ̀ àgbègbè ọ̀hún ti sọ wípé àwọn máa ṣe ìwádìí tí ó kúnná lórí ọ̀rọ̀ náà èyí ni òpin ìròyìn fún ti alẹ́ òní ẹ má gbàgbé kí ẹ tẹ̀lé wa ní orí gbogbo social media platforms wa campus radar at facebook at instagram on twitter and on whatsapp ẹ ṣé o ó dàárọ̀ o.